نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإسلام إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tó tó ọpẹ́ gbà ọba aláàánú ọba oníkẹẹ ọba tó yẹ pé òun fún pé a máa sìn ọ̀dọ̀ rẹ̀ láti máa wá ìrànlọ́wọ́ wá tá a sì ń tẹ pé kọjá kọjá rẹ̀ kó tọ́ wa sójú ọ̀nà tó tọ́ bákan náà àmọ́ mọ̀ dájú pé ẹni tọ́lọ́mọ bá fi mọ̀nà ọ̀sẹ̀ni tó lè sin rẹ̀ níbẹ̀ lọ́nà ẹni tọ́lọ́mọ bá yọ ìmọ̀nà kóònù sẹ̀mí ayé ẹ̀ bí gbogbo ayé bá fẹ́ fi mọ̀nà wọn ò lè fi mọ̀nà láéláé kí àti ìjẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá wìsí ẹ̀rẹ̀ kọ́ sí ibi tó fi di ọjọ́ ẹ̀san eléyìí ni ohun tí a tún máa tẹ̀síwájú láti ìgbà tí a ti gbé ìjókòó yìí kalẹ̀ kó tó nípa ṣe Ramadan ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run a máa bẹ̀rẹ̀ ní ìlú ìpadà lẹ́yìn oṣù kan kọjá lẹ́yìn Ramadan tá a ti bọ́ sínú oṣù dòlẹ̀kọ́dà báyìí ní oṣù kọkànlá àwa mùsùlùmí tó kù wẹ́rẹ́ kí àsìkò ájì ó tó ohun tí ájì ó fi tó bá yẹ kù ju oṣù kan àti bí ọjọ́ mẹ́fà lọ́mọ́ a máa mú sẹ́rà tuntun èyí tí afáwa Muhammad Abdulwahab tí wọ́n tún ṣe tí wọ́n pè ní tafsiri kalimati tawhid àlàyé lórí gbólóhùn la ilaha illallah àlàyé lórí ẹ̀ wọ́n ní pé su'ila sheikh Muhammad bin Abdulwahab rahimahullahu ta'ala. wọ́n béèrè lọ́wọ́ afa muhammad abdulwahab kọ́lọ́nkọ́ba yọ́nú sí ànàmánà láhìláhà ìlúwà wípé ẹ̀yin afa kí ni gbólóhùn láhìláhà ìlàlá kí ló túmọ̀ sí fàájà bàbíkọ wùlẹ̀ afa wa dáhùn lóhùn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé yíyan lẹ́mu lọ́mọ́ o mi kí ọ o anna hiya al-fariqatu bayna al-kufri wal-islam wọ́n ní pé eléyìí ni gbólóhùn kan tó ṣe òpinya láàrin ẹni ọba jẹ́ kékeré àti ẹni ọba jẹ́ mùsùlùmí òun ló ṣe òpinya láàrin ìjẹ́ kékeré àti islam ìyẹn gbólóhùn yìí torí pé gbólóhùn kan ni tó lé gbogbo ohun táwọn èèyàn ń pè lọ́lọ́run ọba tó lé kú ò tó sì wáá fi rinlẹ̀ pé ọlọ́run ọba nìkan ni ọba tíjọsìn tọ́ sí. لا إله إلا الله بمعنى لا معبود بحق إلا الله سوى الله kò sẹ́ni tíjọ́sìn tó sí lódodo nínú gbogbo ohun táwọn èèyàn jọ́sìn fún láyé àyàfọ́ ọlọ́run eléyìí ni ó wá jẹ gbólóhùn tó ṣòpinya láàrin ìṣe kèfèrí àti ìṣe islam ohun tá a fi yàtọ̀ sáwọn tó yẹ pé wọn ṣe mùsùlùmí lélẹ́yìí torí pé àwa ń tiwa gbogbo ohun táwọn èèyàn sì jọsìn fún ìyẹn náà la dépò pátápátá tá a sì wá sọ pé ẹni tíjọsìn tọ́ sí lóhùn nìkan ṣoṣo òun náà ni ọlọ́run bọba àlá àwọn olùmọ̀ wọ́n fi kọ́ wa nípa pé nígbà tá a bá ń tún gbólóhùn la ilaha illallah a gbọ́dọ̀ máa tún pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí lódodo a gbọ́dọ̀ máa fi lódodo sí nípa àbá ti fi lódodo sí ìtumọ̀ yóò lọ torí pé àìmọye nǹkan làwọn èèyàn ń jọ́sìn fún un ṣùgbọ́n tá a bá sọ pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí lódodo àyàfọ́ lọ́hùn ṣùgbọ́n tá a bá sọ pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí àwọn tí wọ́n ń jọ́sìn fáwọn nǹkan ẹ̀mí ọ̀ sọ pé kò sí tọ́ sí Ṣàngó kò sí tọ́ sọ́ya bẹ́ẹ̀ ni ò sí tọ́ sí Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni ò sí tọ́ sí Jésù àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bihaqqin ká sì jọ́sìn fún nǹkan ní ti ìjọsìn tòdodo pé lóòótòdó òun la gbọ́dọ̀ fi jọsìn fún kò sí àyàfọ́ ọlọ́run bá ọba balẹ̀ fi aládùn kan torí pé gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń wárí fún nǹkan náà ń wárí sọ́dọ̀ ọlọ́run ọba ọba àdìkẹ ọlànà gbogbo ohun táwọn èèyàn ń wárí fún pátá nǹkan náà òun náà ọjẹ nìkan tó dádó ọjẹ nìkan tí ń wárí sọ́dọ̀ ọlọ́run lápèjúwe àwọn tó ń pe jésù lọ́lọ́run jésù ni ọ̀kan náà àwọn ànẹ́bí ọlọ́run ọba nìkan bẹ́ẹ̀ wá ní ẹni tó yẹ kó gbókúta síwájú ìta rẹ̀ tí ń tepo sí i tó ṣe pé ń fọ́ ẹyin sí i tó pè lólúwa òun tóun fi ń ṣàkàsọ̀ òkúta yìí kìí ṣe kóun lọ́jà ọkẹ́ lọ gbé wá níbi tó ti gbé wá ló gbé síta wájú ilé rẹ̀ irú òkúta yìí ọlọ́run bọ́ balẹ̀ fi lọ́dà ṣùgbọ́n kàkà kí àwọn èèyàn kí wọ́n gbà pé káwọn ó fún ẹni tí ó dá gbogbo nǹkan ìṣe ni wọ́n lọ́ọ́ fi fún nínú ohun tọ́lọ̀ wọn bá dá àfáàní pé wàá yíya kẹ́lẹ́mọ́ tó tẹ́kọ̀ wá gbólóhùn la ilaha illallah yìí òun náà ṣe ni gbólóhùn fayọ̀ ọlọ́run wàá yíya lè ọrùn wá tó kọ̀ wọ́n ní pé bákan náà gbogbo mi ta bá ti bá kẹ́lẹ́mọ́ tó ọrùn wá tó kọ́ láǹfì sọ màdáhà ṣàpèjúwe àlè ọrùn wá tó kọ̀ ìdí okùn tó yí ìdí mú wọ́n ní òun náà ní gbólóhùn la ilaha illallah وهي التي جعلها إبراهيم باقية في عقبه لعلهم يرجعون ولو ناتنا نبي إبراهيم عليه الصلاة والسلام ló fi ilẹ̀ fún àwọn tó yẹ pé ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ kí wọ́n lè bá a lọ sẹ́rí lọ́ọ́ bá àwọn oníṣẹ́ wà gbólóhùn tí ànábì wa Ibrahim aleyhisalatu wasalam tó jẹ́ nìkan tí epo dúró lórí nù ní gbólóhùn la ilaha illallah ọ̀rẹ́ sani mọ̀rọ́dù bí kò lò ha وليس مراد قولها باللسان مع الجهل بمعناها kìí ṣe pé báwọn yẹn ṣe rí lónìí tí wọ́n pe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tí wọ́n ń pè é lẹ́nu ṣùgbọ́n tọ́wá jẹ́ pé wọ́n já ìmọ̀kan pẹ̀lú ìtumọ̀ rẹ̀ wọ́n já ìmọ̀kan pẹ̀lú ìtumọ̀ rẹ̀ àìmọye tí ó pe gbólóhùn la ilaha ọ̀tàn tó ṣe pé yóò tún jẹ́ nìkan tí ó tún fọwọ́ gbárí mú nítorí pé wọ́n dákọ ẹni tí ọ̀kẹ́ nù àwọn séwù ìyẹn séwù àdùkọ́dọ̀rì jìlání wọ́n bá dákọ rẹ̀ yóò gba orí mú bíi kálórì rẹ̀ ọkọ̀ ọ̀lẹ̀ eléyìí ọmọ tó mọ gbólóhùn lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ mi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe pé wọ́n kàn ń wí lórí ahọ́n ni ṣùgbọ́n wọn mọ̀ tó mọ gbólóhùn lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ nígbà mùnàfíkì náà sọ gbólóhùn la ilaha illallah wọ́n ń sọ ọ́ dáadáa wà ó ń ta sàlẹ̀kù pa ṣùgbọ́n wọ́n ń bẹ lábẹ́ ìjẹ́kẹ̀kẹ̀rí náà nítorí pọ́lọ́wọ́n bá sọ pé fìdákìlẹ̀ asfali nínú na inú náà jìdòjìdò iná ni wọ́n wà àwọn náà sì sọ gbólóhùn la ilaha illallah bẹ́ẹ̀ náà wà láwọn míì náà lónìí náà táwọn náà ń sọ ṣùgbọ́n tí ò dénú gbáyà wọn ọwọ́ apọ̀ láwùjọ ti wà yìí tó ṣe pé wọ́n ń sọ gbólóhùn la ilaha illallah olódodo ṣùgbọ́n kò dénú ọkàn wọn rárá wọn ò mọ̀túnmá torí pé táni wọ́n bá mọ̀túnmá rẹ̀ ni wọn ò tún ní wárí fún kankan mọ́ lẹ́yìn ọlọ́run bá ọba àdékè ọlá máa kọ́ ní yóò mi sọ lóòna wẹ̀ tọ̀sọ̀ dàpọ̀ pẹ̀lú pé wọ́n lè máa kírun kọ́tà wọ́n lè máa yọ sàká ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ gbólóhùn la ilaha yìí kò wá sí musẹ nínú musẹ wọn lakin al-murada fawduha ṣùgbọ́n ṣùgbọ́n gbólóhùn la ilaha illallah máa máa rí fatiha bil qalb lẹ́yìn ìgbà tá a bá ti mọ̀ ọ́ nínú ọkàn wa wa muhabbatiha tá a sì nífẹ̀ẹ́ sí gbólóhùn náà wa muhabbati ahliha àwọn tó igun bá ń sọ gbólóhùn náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ọ̀gbọ́ngbọ́dọ̀ man khalafaha bákan náà sì máa bínú sẹ́ni tọ́wọ́ yapa rẹ̀ lẹ́yìn pé tó tún gbà pé ọlọ́wọ́n bá mi tún bẹ níjọsìn tá a sì jọsìn fún yàtọ̀ sọ́lọ́run wa mu'adatihi àti àwọn tó yẹ kí wọ́n bá gbógun ti gbólóhùn yìí tó ṣe pé wọ́n ń yọ̀fẹ́ sí lójoojúmọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ á bèrè sí wọn. táwọn akọ́ ẹ̀rọ ìdí yìí sọ̀tọ̀ lọ́kọ̀ àlejò sọ́dọ̀ wọ́n ní pé lọ́gá bí ànábì Muhammad sálà kan sọ báyìí pé máa ń kọ́ ẹ̀ láhìláhà ilẹ̀ lọ́hùn mọ́ ìkọ̀lẹ́sọ̀ ẹni yóò tó bá sọ gbólóhùn láhìláhà ilẹ̀ lọ́hùn gbólóhùn náà ti jáde kì í sórí ahọ́n nìkan látòrí ọkàn rẹ̀ ló ti jáde èrè wáyà nínú ẹgbà wa ni sọ́ọ́dì kọ́ni ńkọ́ ìgbẹ́ ọkàn rẹ̀ gba gbólóhùn yẹn ó gbà gbọ́dọ̀dodo èrè àdéhùn àbíbí àdéhùn mi máa ń kọ́ ọ́lẹ̀ láìláha ìlọ̀lọ́ ẹni yóò tó bá sọ gbólóhùn kò sọ ní tíjọ tó sí lódodo àti ọlọ́run bọ́ba àlá wọ̀ká farabìmọ̀ yóò bá dó ìlú nílà tó sì ṣàìgbàgbọ́ sí gbogbo ohun tí wọ́n ń táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́hún eléyìí ni àmọ̀ sí gbólóhùn la ilaha illallah ila ghairi dhalika min al-ahadith ad-dallati ala jahalati akthar an-nas bi hadhihi ash-shahada àti àwọn àdéhùn mìíràn tí ń tọ́ka sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jẹ́ aláìmọ̀kan lórí ìjẹ́rìí yìí bí wọ́n ti jẹ́ aláìmọ̀kan lórí ẹ̀ fáàlẹ̀mù àfọwọ́ muhammadu abdul wahab wa pé lọ́mọ o àmì hàdé ní kẹ́límátà pé gbólóhùn yìí nàfíyọ́nù wà ìtìbáàtọ̀ gbólóhùn kan tó yẹ pé ọ̀rọ̀ méjì ni wọ́n so papọ̀ ọ̀rọ̀ kan mẹ́mẹ́ tá a fi gbé kúrò ọ̀rọ̀ kejì ń bẹ́ afẹ́rinlẹ̀ ànẹ́fíwìlà híyá amọ̀síwọ̀lọ̀ nínú ìmọ̀ọ́sẹ̀lẹ̀ ìgbé kúrò gbogbo àwọn táwọn èèyàn ń pè lọ́lọ́run tí wọ́n ń pè lóòṣà ìgbé kúrò fún péjọsìn tọ́sí yàtọ̀ sọ́dọ̀ ọba nìkan látọ̀dọ̀ àwọn tó jáwọn òṣìṣẹ́ ata muhammadu sallallahu alayhi wa sallam títí ẹ̀ má nàbí Muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ fi ìjọsìn fún àmínà ní màláìka bẹ́ẹ̀ ni wàá náà màláìka a gbọ́dọ̀ fi ìjọsìn fún wọn hatta Jibrila tí tó fi mọ́ Jibril fadlan an ghayrihima min al-anbiya kátó wá sọ pé ní tọ́jàtọ̀ sí àwọn méjèèjì tọ́jàtọ̀ sí Muhammad tọ́jàtọ̀ sí màláìka àìsọ́lá tọ́jàtọ̀ sí Jibril nínú àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba tàbáwọn ẹni eré wà ìbátò alìlá yá zẹwọjáde ìjọsìn ọlọ́run ọba nìkan láwa fìrìnlẹ̀ fún pọ́tọ́ sí ìdá fàhímta dáadéka tọ́wọ́ àjọ pé ọkùnrin ọmọ ìyá mi bá mọ gbólóhùn láhìlá ilẹ̀ lọ́ọ̀ yìí fàtà amal alìhòlòhíyà tó sì mọ̀ pé olúwa nìkan ìjọsìn tọ́ sí àlẹ́tì àtìbátà àlọ́ èyí tí ipa fìrìnlẹ̀ fọlọ́run ọba lè náà sèé tọ́lọ́run bá fẹ́ràn ilẹ̀ fúnra rẹ̀ fóun nìkan èyí tó sí ẹgbẹ́ àtijọ́sìn fún wọn ní fáhà àni muhammadu sallallahu alaihi wasallam jibril ìlàwọ̀ gẹ̀ẹ́rì jìmá tó sì gbé ìjọsìn kó lọ́dọ̀ anábíà muhammadu sallallahu alaihi gbé kó lọ́dọ̀ yẹ ní kọ́ọ̀lù tó ṣe é pé kankan tá a gbọ́dọ̀ fi ìjọsìn fún nínú wọn kó kéré bíi ọkà bàbà lọ́mọ́ o. anahadi lulẹ̀ olùhíyà wípé ìmọ̀ àjọsìn fọlọ́mọ ọba nìkan ṣoṣo ní ti ìjọsìn yìí iye lẹ́tí tùsànníhà àlẹ́hàmọ́tò fi zamanina àṣìbọ̀ wàlíwìláyà wọ́n ní pé òun ni àwọn àwọn kan ń pè lásìkò wa yìí lásìkò tiwa yìí ni wọ́n ń pè ní ìṣe nípamọ́ lélẹ́yìí a gbọ́dọ̀ ṣe é débi èèyàn máa rí wa wàlíwìláyà òun àná musa sì ń pè ní olúwa ìtumọ̀ rẹ̀ náà ni pé àlèwàlí yóò lẹ́dí fi ìsẹ́m òun náà ni ọlọ́run ọba tó wà ní kọ̀rọ̀ wọ́n wọlé ìsẹ̀múnàhù àlèfàkẹ́yọ̀rọ̀ wọ̀ṣẹ́ ìhà òun làwọn kan wá ń pè ní ọba olùsìn bákan náà wọ́n sì ń pè ní ọba àgbàlagbà àwọn míì wí bẹ́ẹ̀ wọ́n tún sàmì ilẹ̀ àmọ́tú àṣẹyìdá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pè é ní ọba ọba ọba àgbà pé òun ni ọba àgbà wàṣíbà àrà àtàwọn míì tó yàtọ̀ sílé yìí tí wọ́n bá tí wọ́n ń sọ gbólóhùn yìí wọ́n láwọn ọba àgbà kéékèèké wà àwọn ọba ọmọdé wà ọlọ́wọ́n ọba lọ́kẹ̀ jẹ́ ọba àgbàlagbà lẹ́nu tiwọn lọ́hùn ọ̀dàdíkà náà yẹ̀dùn lónà náà lọ́ha jáàlá lè kọ̀wá sílẹ̀ kọ́líkì nígbà wọn ń zilẹ̀ sàn yàgùdọ̀ àyẹ̀tẹ̀ àyẹ̀tẹ̀ jẹ́ àlè ọwọ́ ajé fún ọmọ òkè ọlọ́run ọba àlejò ọlá níbi dídá nìkan iná ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n o àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mí ń bẹ tó ṣe pé àmọ́ ń lọ sábà wọ̀yọ̀gùjúwà ohun tí wọ́n máa wá lọ rẹ̀kẹ̀ dáadáa lọ́dọ̀ wọn wọ̀yọ̀ sẹ̀gí tàbí him tí wọ́n sì máa lọ wágbára lọ́dọ̀ àwọn èèyàn yìí ẹ̀jẹ̀ aláhùn wá sí tọ̀tàn báyìí náà wọ̀ báyìí náà lọ́ọ̀ tí wọ́n ti wá di fún wọn jẹ́ alákàsọ̀ láàrin ẹni ìyàn àtọlọ́wọ́n bọba àlejò ọlá eléyìí ni àwọn sófì ibẹ̀ làwọn kúlé lórí dọ̀la àwọn síwù ni wọ́n máa pè ní gbogbo ògbà lóòrèkóòrè ni wọ́n máa bàbàrà lẹ́mìí pé báwọn bá ti ń bàbàrà àwọn síwù àwọn síwù ni wọ́n máa pè ọlọ́run ló fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ yìí pé ìlànà sófì ó dádúró lọ́tọ̀ ìsìláàmù dádúró lọ́tọ̀ ni kò sí ohun tí wọ́n fi jọra wọn ohun tá à ń pè ní ìsìláàmù àti ìlànà sófì torí pé ìlànà sófì òun gbàgbàrà àwọn séwù àwọn séwù tó wá kún àwùjọ tiwa yìí tó kún wọn tó kún àwùjọ yìí gan-an ó ti ẹ̀kọ́ lọ́wọ́ bá ní pé kò tó nǹkan nínú ìṣíjú táwa wà yìí ṣùgbọ́n àwọn ọdún míì wọ́n jẹ́ nǹkan tó ipá wọn séwù yìí ní làwọn èèyàn bàbàrà ni wọ́n káńkà tí wọ́n ti fi wọ́n ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run irú àwọn ìlànà báyìí ìlànà míì ni tó yàtọ̀ sí ìlànà ẹ̀sìn Islam bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti tó láàrin àwọn ànábì ọlọ́run wọn èyí jẹ́ nìkan tí wọ́n fi ń fi ànábì ìṣàkàṣọ lọ́sọ̀dọ̀ ọlọ́run bá rárá ànábì Muhammad sallallahu alaihi wasallam ọkọ àwọn sàábé rẹ̀ léèyàn ti bẹ̀ lọ́hùn ọkọ àwọn sàábé rẹ̀ léèyàn ti sin lọ́hùn ọkọ àwọn ti pe láì jẹ́ pé tí wọ́n máa òun mọ́ lọ́dọ̀ àwọn ti máa bá wípé lálùjẹ́ náà wọ́n kọ́ síbẹ̀ wípé muhammadu ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ lẹ́nu wọn tí wọ́n máa ń sọ wọ́n ní pé ńgbà wọ́n dà níbi ádámọ̀ tán wọ́n bí pé ilé tí ń bẹ lọ́ọ̀kan yẹn kí ni wọ́n kọ́ sí yẹn ọwọ́ àkà pé lá bákan náà muhammadu bí wọ́n ń bi ọlọ́run bá pé muhammadu yìí wọ́n sọ fún un pé àwọn ọmọdọ́mọ rẹ ni ṣùgbọ́n tó ju ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kátìkátì yìí fún náà wọ́n sì máa ń gbà látẹnudẹ́nu sáàrin ara wọn tí wọ́n sì sọ ọ́ di àdíìsì kúdísí tàbí àdíìsì sahih láàrin ara wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé kí láti fi jẹ́ pé wọ́n fẹ́ fi bàbàrà níbi àmọ́sà aláàdọ̀sọ́lámù ni ṣùgbọ́n kì í ṣe pé à máa ń bàbàrà èèyàn dé gbogbo ráàyè yìí àníbi àmọ́sà aláàdọ̀sọ́lámù ó ní pé látẹ́tòrò ni ẹ má yìn mí yìn mí ká máa àtọ̀rọ̀ tìǹbù sọ́ọ́ rọ́bùnú mọ́bíyàmù gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yóò bí wọ́n ti yin ọmọ Maryam tá à ń pè ní Jésù sọmọ́nì mi ní yáàyìn jù ana Abdullahi wa rasuluhu kùsùn ọlọ́run bá ní mí òjíṣẹ́ ọlọ́run bá sì ni mo jẹ́ eléyìí ipò tá a gbọ́dọ̀ gbá níbi àwọn ọmọ sàálà ọ̀sán sínárì a gbọ́dọ̀ pé sípò ọlọ́run rárá a sì gbọ́dọ̀ pé sígbàkejì ọlọ́run ọlọ́run kò ní gbàkejì so ọlọ́run bọ́ balẹ̀ kẹlá sọ̀rọ̀ yìí pé òun ò ní sọ́ọ́híbà kò sígbàkejì kankan fóun rárá bó ti wulẹ̀ ọmọ eléyìí láti gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a gbọ́dọ̀ gbà a gbọ́dọ̀ gbọ́yé a gbọ́dọ̀ fi ṣèjọsìn wa ẹni ọba ṣèjọsìn bá níbi tí ní ó ṣe ní ọlá ẹni ọba ṣe báwọn míì ti gbé e kalẹ̀ fún òun ni ó ṣìnà. fọ́lẹ́dì yẹ́sùn ọmọ áàlù ṣírkì fi zamanina anahun wa ṣètò homo lẹ́dínà ìsàmìlì àwọn gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn tó jẹ́ àwọn ẹlẹ́bọ lásìkò yìí àwọn a máa sọ pé àwọn táwọn fi ń sàkàsọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àwọn náà làwọn ẹni àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹgbẹ́ bó ti wọn lẹ́ Yorùbá náà wípé àwọn tó jẹ́ àwọn ẹni àkọ́kọ́ àwọn làwọn Ògún àwọn Bàtálá àwọn Ọ̀rúnmìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni yìí èèyàn ni wọ́n wọ́n wáyé lásìkò tójú dúdú wọ́n sì lò gbà lásìkò tójú dúdú wọ́n sì lọ bọ́ lọ́wọ́n ọba lásìkò wà tójú dúdú ọ̀pọ̀lọpọ̀ wọn yìí lọ́jọ́ nìkan tí wọ́n mọ lọ́hùn ẹ̀sìn Islam ni wọ́n sá fún títí tí wọ́n fi sá fún wá gbogbo àwọn àyè yìí tí wọ́n mọ̀ pé ẹ̀sìn Islam náà ẹ̀sìn gbogbo àgbáńlá yìí yọ padà wá bá wọn bí táwọn sá wá táwọn bàbá bàbá wọn sá wá àwọn ẹni yìí wọn a máa jẹ́ nìkan tó yẹ pé àwọn èèyàn máa ń mú wọn lákàsọ̀ lọ Ọlọ́run ọba tí wọ́n sì máa ń pè wọ́n ní olúwa wọ́n máa ń pè wọ́n ní ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti sọ nípa Ọ̀rúnmìlà wọ́n nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ wáyé ó jẹ́ nìkan tó yẹ kó mú adìẹ lọ́wọ́ ìgbà ó bà ṣe ni ó jẹ́ nìkan tó yẹ pé ó bà sí ilé Ifẹ̀ adìẹ yìí sì tàn ó tàn ìyẹ̀pẹ̀ ó kọ́kọ́ ṣe tẹ̀lé báyìí títẹ̀ tí ó tẹ̀ ìyẹ̀pẹ̀ báyìí ló dé gbogbo ọ̀dọ̀ tí wá ń bí ẹni ọba nílà aka ìníwọ̀n ọba yóò ti mọ̀ pé irọ́ láńlá ni irọ́ irọ́ burúkú ni iná ní gbogbo wa àwọn ìròrí báyìí tó sì jẹ́ pé ń bẹ lọ́dọ̀ Yorùbá dọ̀la tó sì pé wọn a máa parọ́ fúnra wọn bẹ́ẹ̀ gbogbo àwọn ìlànà yìí ìlànà kan ni tó ti pé ń bẹ nínú àwọn ẹ̀yà míì náà tó yẹ pé àwọn aṣáájú tí wọ́n ní àwọn náà bàbára wọn táwọn náà máa ń pè lólúwa àwọn míì ṣe ń bẹ kì í ṣe ìyẹn ẹgbẹ́ tí wọ́n làwọn pè bẹ́ẹ̀ màálù ẹlòmíì pè lólúwa lọ́dọ̀ tiẹ̀ bákan náà ẹlòmíì nǹkan ọmọkùnrin ọmọ ẹ̀dá ènìyàn làwọn ń jọ́sìn fún lágbàáyé lónìí àwọn míín bẹ ṣe lágbàáyé lónìí ìkìdí ńlá ni àwọn ń ṣe ni wọ́n bàbà àná ń pè lólúwa lónìí tó kún àgbáyé lóyún rárá tọ́lọ́run bá fẹ́ gbé ká fi máa mọ̀ nípa pé ohun tá à ń pè ní làákàyè àti kéèyàn orí làákàyè darí kò sí lọ́wọ́ ẹnìkankan àti lọ́wọ́ ọlọ́run bọba àlejò rárá lọ́wọ́ tẹ bá rí bí èbó ṣe ní làákàyè tó tọ́wọ́ aṣègbà tó ṣàwò tán tọ́wọ́ àlọ́ forí balẹ̀ fún eré sìkìtì ẹ padà rí bí àti gbogbo làákà ìtọ́ wa nínà àsọníbi tó tún mọ ṣé ohun tó tún yẹ kó máa wá bàbàrà ni ọlọ́run bá fẹ́ jẹ́ ká fi mọ bí ọmọ ẹ̀dín ènìyàn bí làákà yẹrẹ ti tó àti kóhùn lòún máa darí làákà yẹ̀dá ọ̀kọ́ ló rọ́jò lè la ilaha illallah gbólóhùn tí èèyàn bá sọ fún gbólóhùn la ilaha illallah ìbùtọ́ ló ń dèlè wàsá ìt yóò máa bà jẹ jẹ́ nígbà tí yẹn bá ti fi ń ṣe àkàsọ tí yẹn bá ti ní alákàsọ tó fẹ́ fi máa fi ṣàkàsọ lọ́dọ̀ ọlọ́run ọba fàyídà àwọ̀tà àǹtà áádà máa rí pàtàkì àmà tó bá fẹ́ mọ gbólóhùn la ilaha illallah dáadáa ọ máa mọ̀ pẹ̀lú nǹkan méjì alákọ̀ọ́kọ́ àǹtà àrífà kò kọ́ ọ̀kọ̀tọ́dà hàn ó sì pa wọ́n wà bá hamuwala hàn ó sì ṣe gbígba dúkìá wọn ó ṣe é lẹ́tọ̀ọ́ wà sàhádánisa hàn bákannáà gbígba ìyàwó wọn ó ṣe é lẹ́tọ̀ọ́ kánú mùkìrínà lillahi subhanahu bi tawhid rububiyya àwọn náà má gba pọ́lọ́wọ́n ọba ọba lẹ́kẹ́ ọlá ní ń fúnni lóúnjẹ ọba ọba lẹ́kẹ́ ọlá òun ní ń pani ọlọ́wọ́n ọba ọba lẹ́kẹ́ ọlá òun ní jí ni gbogbo ẹ̀ làwọn ẹni yìí náà gbà wọ́n wà anáwó láyọ̀ kólókó wọ́n gbàgbọ́ kò sẹ́nìkan tó dá wọ́n láyọ̀ rúzukó kò sẹ́nìkan tí ń sáré sìkè fúnni wọ́n láyọ̀ yọ̀hìjì bákan náà kò sẹ́ni tí yé ni wọ́n láyọ̀ méjì kò tí ń pààyàn wọ́n láyọ̀ dábẹ́rẹ́ mọ́ra kò tí ń darí àlámọ̀rí illallahu wahda fọlọ́wọ́n ọba nìkan ṣoṣo tàrẹ́ntì ń ṣe àrísìkí fún yín látòkè sẹ́mi àti ilẹ̀ àmọ́ yẹ́múlẹ́kù sẹ́mà wọlé àbùsọ̀rọ̀ tàrẹ́ntì ní kápá ìgbọ́nràn yín àti ìríran yín mọ́ yóò kéjọ lẹ́hàjì àmínà lè májèjì tàrẹ́ntì mú àlàyé jáde látara òkú yóò kéjọ lè májèjì àmínà lè hàjì tàrẹ́ntì ẹgbẹ́ sì mú òkú jáde látara àlàyé mọ́ la tara lè Man tàrẹ́ntì ń yí àlámọ̀rí tí ń darí ẹ̀ rí ànábìtà ọba bí wọ́n gbogbo lóhùn yìí sọ yẹ kó lóhùn náà lọ́ọ̀ wọ́n sọ fún náà ni pé ọlọ́run ọba ni àwọn kèfèrí lò lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lójú sí àwọn olùmọ́sàlàyé pé àwọn mùsùlùmí ní ìlú nìkan kèfèrí wọ́n fẹ́ gbókun jà àwọn kèfèrí lójú ayé ànábì wa Musa sallallahu alaihi wasallam lọ ṣé pé tẹ bá bí mùsùlùmí ní ìlú ni wípé wọ́n ń yàrá sóko fún mi ní samai wal out táyà tí ń ti àìsàn tó fún mi látòkè sánà àtìlẹ̀ ó lè ní pé ibrahim ni yáàfin ni o ibi tí ọpọlọ rẹ̀ dàrú dé ẹ bá bíi pé tàlẹ́ǹtì pé ń ṣe ìníyàn fún ọ àti ìgbọ́ràn ó lè ní àá hmm, ṣéwù kìíní kẹkà ò láàkìíní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàlẹ́ǹtì pé ó lè pààyàn ó lè jíyàn ó lè ní pé à kò sí ohun tí ṣéwù mi ní ò lè ṣe léyìí tó ṣe pé àwọn tó sì jẹ́ kèfèrí lójú ayé ànẹ́bì ọlọ́run ọba ń sọ pé tó ọba gbé wọn bí gbogbo gbólóhùn yìí wọ́n sọ náà ni pé ọlọ́run ọba ni máa ń ṣe gbogbo ẹ̀ òun ní sáà sì pé fóni òun ní gba ìfọ́nrán ẹni ìríran ẹni òun ní yọ òkú àìjáde látara láàyè òkú jáde látara òkú òkú jáde látara láàyè bákan náà ní darí àlámọ̀rí wọn lọ́lọ́wọ́n bá ní ṣe gbogbo eléyìí wàhálì mọ́sálà tó nà àbẹ́ ìmá àfáwa ni pé mọ́sálà yìí tóbi gan-an tẹ̀lé ìlọ́tún mọ̀hímà ó sì pàtàkì wàyí àǹtárìfà nílùú kò fára òun náà ní pé kọ́ ọ lọ́ọ́ mọ̀ fáwọn kèfèrí alladina qatalahum rasulullah sallallahu alaihi wasallam àwọn tánàbí bájà shahiduna bi hadha kullihi gbogbo eléyìí làwọn má gbàgbọ́ wa muqirruna bihi wọ́n sì fi rinlẹ̀ wa ma hadha ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ lam yudkhiluhum dhalika fil islam gbogbo àwọn títí yóò fi jẹun wọnú islam kí tó ń gbóhùn òbí bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo wọ̀lá mi ò há dé mu dì má áhùn wọn ò ṣe é léwọ̀ pé kí wọ́n má ta ìjẹ wọn sílẹ̀ o wọlé amúwa aláhùn wọn ò ṣe é léwọ̀ pé kí wọ́n má jẹ dúkìá wọn o ọ̀kánù àìdán yẹ tẹ̀sọ̀ àwọn ẹni yìí wọ́n jẹ́ nìkan tó fi wọn máa yọ sàká wọ̀yàhù kódà wọ́n máa ń ṣe ájì wọ̀yà wọ́n máa ń ṣe múra wọ̀yà wọ́n sì máa ń ṣe jọ́sìn wọ̀yà tìrùkú náà ṣíyá kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ èèwọ̀ ni wọ́n fi lẹ̀ àwòfà mìíràn lọ tí wọ́n fi ń parí ọlọ́run ọba wà láti mẹ́lẹ̀ àmọ̀ràn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n làwọn ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ó wà lẹ́dẹ̀ tọ́kọ́rọ̀ hàn òun lọ́nà ní àlẹ́bí torí ẹ̀pọ̀ wọn kéṣe wàhálà dì máa ahọ́n ó sì pe ó sì ta ó sì pe ọpẹ́ tẹ̀jẹ̀ wọn sílẹ̀ tẹ̀tọ̀ wà wàhálà hàn àti jẹ dúkìá wọn wọ̀húwà ànáhùn lámúyẹ́sì àdòlè lẹ́yìn ìtàwé lórí ìjà ohun tí wọ́n jẹ́ náà ni pé wọn ò gbà pé ọlọ́run ọba nìkan iná ìjọsìn tọ́ sí wọ́n ń fún àwọn òòṣà míì wọ́n ń fún oníjọsìn ìtọ́ba ìsìláàmù tí wọ́n ti jẹ́ ìsìláàmù wọn tọ́ba àjọ pátápátá ni wọ́n tọ́ orí ìdílé ilẹ̀ ìyá káàsì jẹ́ nìkan pé wá á fún àwọn òòṣà yìí á fún wọn ní ìjọsìn tọ̀wọ́ wà á là yóò dà wọ́lá yóò jà irú àwọn ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pè a sì gbọ́dọ̀ rántà lọ́dọ̀ wọn ìlọlọ ìwọsẹwò láṣẹrí ìbàdà àti Ọlọ́run ọba nìkan ṣoṣo tí ò sọ̀rọ̀ ogun papọ̀ mọ́ eléyìí níbi tí wọ́n ti wó tí wọ́n ti wó yányán ṣùgbọ́n tó yẹ pé lónìí ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí òun ti wó kí n ti ta lákọ̀ọ́kọ́ yẹn gan ó ti wó níbi ta lákọ̀ọ́kọ́ wọ́n láyé ṣùgbọ́n ọ̀tàbí wáyé rẹ̀ bákan náà wọn èèyàn wá lágbára kankan lẹ́yìn ọlọ́run wọ́n lè àyùn ti bàtà lè báyìí rí àwọn èèyàn nìkan sí ikú wọn máa ń pẹ́ nǹkan ní lẹ́yìn ọlọ́run wọ́n lè àyùn ti bàtà lè báyìí wọn èèyàn sì rí fún nǹkan ní lẹ́yìn ọlọ́run láàlè mọ́lẹ́kẹ́ mọ́kọ́ rọ̀bìn wọ̀lá nàbí yìí mọ́ sábì wọn èèyàn sì fún màláìkà kan wọn èèyàn sì fànàbì kan pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n pè wọ́n ní kẹsẹ̀ yìí tó sì jẹ́ pé àwọn yìí gẹ́gẹ́ là ń pè ní ìjọsìn tí ipá àwọn èèyàn ń ṣe lónìí àwọn míì ń pa ẹran okùn wọn tó kú wọn pa síbi sàárè rẹ̀ á sì jọ kí wọn mọ́sálásí tó jẹ́ pé àwọn kèfèrí mi gan láyé àtijọ́ wọn èsì ewé ẹ̀ gan ṣùgbọ́n àwọn mùsùlùmí lónìí àwọn jẹ́ nìkan ti pé wọ́n ṣe wọ́n pẹ̀rẹ̀ fún òkú òkúrò wọ́n pẹ̀rẹ̀ síbi sàárè wọ́n láwọn ń bọ̀ yàgbọ́ bàbá bákan náà wọ́n ṣèlérí fún ẹni tí bẹ́ẹ̀nu sàárè pé mọ́kànnì ń lọ yìí ó ilé e lọ sí ilé bọ̀ ah! ń ṣayẹyẹ rẹ ipò oje lọ oje ń bọ̀ yóò tún kí ẹkún mọ́lẹ̀ níbi sàárè ìyá rẹ̀ yóò tún kí ẹkún mọ́lẹ̀ níbi sàárè bàbẹ̀ ọwọ́ yẹ jẹ́ ibi anẹ́hò mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ sì ń pera rẹ̀ ní mùsùlùmí àwọn nǹkan yìí burú púpọ̀ jù láwùjọ tiwa lónìí ọmọnìta gbọ́dọ̀ tàbí rẹ́ ìrírí ẹni yóò tó bá wá gbọ́ra lọ́dọ̀ ẹlòmíín tó yàtọ̀ sọ́lọ́run pàpọ̀dé káfàrọ̀ irú ẹni bẹ́ẹ̀ sì ti kẹfẹ́ rí o ọmọ dábàá lè rẹ́ ìrírí pàpọ̀dé káfàrọ̀ ẹni yóò tó bá pa ẹran tó nǹkan àmì ìyàtọ̀ sọ́lọ́hún irú ẹni bẹ́ẹ̀ ti di kété rí o ọ̀pọ̀lọpọ̀ lónìí náà ni ó jẹ pé ó lè jẹ pé ya rẹ̀ ló jẹ́ olóòṣà nígbà ya rẹ̀ kú tán àbí bàbá rẹ̀ kú tán wọ́n mọ̀ jẹ́ nìkan ṣe pé wọ́n ní wọ́n lọ mẹ́rin wá táwọn fi tètè fún ìyá wọn tàbí bàbá wọn ọmọ fáadà ha dáa gbàpọ̀dé káfárọ̀ ẹni yóò tó bá ti lè yìí sa ìgbàgbọ́ o ọmọ nẹ́dàrọ̀ lèrò ìrìn ìpàkọ̀dé káfàrọ̀ ẹni yóò tó bá sì lérí fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run rẹ́ níbẹ̀ ta ìgbàgbọ́ o wà á ṣùgbàhù dáadìka àtàwọn míì tó yàtọ̀ sílé yìí èyí tí àwọn èèyàn ṣe láwùjọ wa lónìí abẹ́lọ́hùn ọlọ́ba kó fún wa lágbọ́yé ẹ̀sìn rẹ̀ kọ́mọ́jú ṣàìtọ́nù sì wá lọ́nà ọ̀pọ̀lọpọ̀ lérí ni ṣàìtọ́nù ti ṣe nígbà tí ọlọ́run bá dá níbi wàá dáàmù tó ti ṣèlérí pé gbogbo àwọn ọmọdọ́mọ ànẹ́bí adámọ́ lòun ń sùn lọ́nà yẹ́nyẹ́ tí ò ní sẹ́kù kánú wọn ọlọ́run bá sọ a fún wọn ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n bá ṣe ẹ̀sìn wọn tí wọ́n sàpọ̀ mọ́ à kò ní ní papalẹ̀ wọn lórí ṣùgbọ́n ní ọba ní papalẹ̀ lórí ìwà àti wọn inú náà ìjà mìíràn mọ̀lẹ́ ìjọ ń lọ ọlọ́run dákun má ti ṣe ìtọ́nu ní papalẹ̀ wa lórí o yá jẹ́ nìkan tí ipa bo ìṣe ìtọ́nu ọ̀làlà haúlá ọ̀là kó wọ́n tó ìlà ìgbà bí ìlà sì tó ìlénì nígbà tó bá tó ìlú oṣù tí ń bọ̀ a máa tẹ̀síwájú akólùkọ́ olè àdá ọ̀pẹ̀kúlá ni wà lákùn àdìsá ilé mùsùlùmí ní ìdám kí nàá kàlùkọ̀ fò wọ̀ tàbá ẹni níbẹ̀.